فاجعل عبره علينا بعرقها غامرا يعبره من أشعتها ياد فنرق الإسلام قسمناه فيه من الصيام والقيام وجعلنا فيه المفقود من الفارسين يا رب العالمين اللهم أجب بين قلوبنا واصل لنا بيننا وأهدنا سبل السلام والانتهام إلى الظلمات إلى النور وسلمنا الفواحش من ظهر بها ومن بطن بارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنما هو الله وجعلنا شاكرين لنعمك محسنين بها عائلة قادرين وأكرمها عليها اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النساء وخير العمل وخير الثواب وخير العليم وخير المكان فتصدقنا وفقنا وافقنا وافقنا وقال وتعطينا وتوفر الصلاة على الرسول وفي نسأل الأسرة لنا في الجنة اللهم إنا نسألك فواتح الخير وخواتمه وتوابعه وأوله وآخره وطائره وخاتمه وزاد في الجنة اللهم إنا نسألك خير إلا نجعلك أسعى لفعلك رجاء وتتاوزرنا وتسلع أمرنا وتطمئن قلوبنا وتعصر فروجنا وتنور قلوبنا وتكبر لنا ذنوبنا ونسألك درجات أولادك الجنة اللهم إنا نسألك أن تبارك في نفوسنا وفي أسمائنا وفي أبصارنا وفي نورنا وفي خلقنا وفي قلوبنا وفي أهلنا وفي مريانا وفي مماتنا وفي أعمالنا وفي أسناننا ونسألك التوجع لأولئك الجنة الله يجنبنا فقراء الأملاك والعوائي والأعمال والأهواء اللهم قدنا بما رزقنا وتحرك أجابي وقلب علينا كل طائفة لنا بخير

ونسمع أن يدخلنا ربنا ونسمع أن يدخلنا ربنا مع القوم الصالحين ماذا أرض الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها Yeah. <clears throat> أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم قتل ما أولي إليك من الكتاب كقربني إلى الله تعالى بتلاوته Wọ́tàkà sùfà ní alífáàsì ní wọ́tàkù sàn ní màhálìhì. Fàyínà ó ní àfúlálẹ̀ ní àhàmánì. Àdábà ọmọ máa kìí láti ní kìrá láti àfúlọ́lù nínà ní Májì. Ọ̀jọ́mọ́lá tó máa ń mílé kòrè ààrẹ nínà ní ààyà sí. Sìtátù àlàáfíà wọ́n sì dájú orí àti wọ́n sì dájú wọ́n sì túnà alẹ́gbọ́n mi ní àkọ́kọ́ wà alẹ́gbọ́n mi ní àgbáyé alẹ́gbọ́n mi ní àwájú wà alẹ́gbọ́n mi ní àwàyé jọ alẹ́gbọ́n mi ní àkọ́sáàtú wà ìtìlárò. وعلم بالله بنو المسعد ومسمعة حلال وعرام ومية تشريح وشرام وذلة وإنما ناشر بسم الله Ọjọ́ ìrìnàjílẹ̀ àti ẹ̀kàrùn-ún, ayọ̀ ọkọ̀rin àti méjì, ètùtù, àbẹ́jì láti àjọ́jà àti àjọ́jà àjọ́jà àjọ́jà لتجدن أشد الناس عداوة للذين آمنوا واليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك لأن منهم كسيسين ورهبانا وأنهم لا يستكبرون وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدم مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونسمع ويجي لنا ربنا مع القوم الصالحين فأصابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين الحمد لله رب العالمين يا طيب الأسماء يا هو يا لكل دواء سلمى يا طيب الذين متكئين يا رب يا رب يا رب Ọ̀lá kọ́kúnlá owó ayé tó ń bọ̀ láàárín ìwà àjọ̀ ohun ayá àwọn ìṣẹ̀lẹ̀ ọmọ ayé ìrìnàjò ọmọ àmà ẹ̀yà Wọ́n náà wó kí ní sáà ìwà ìbá ìgbé ọ̀yá kẹwẹ́ tàbí láàárín ìrìnàjò ọmọ àmà. Lórí ìdáwà sáyé náà. Ìdájọ́ ìkáàlà ní àbábọ̀dá. Àyà rọ́bì àwọn ọmọ àjọ wà yà lọ́rùn wà láàrin rẹ̀ ìlànà ìrọ̀ ìgbà ìrọ̀lẹ́ lọ sí àjẹ́ta ìrọ̀ wà láàrin rẹ̀ ọlọ́run adúgbọ́lọ́dọ̀ rẹ̀ ọ̀pọ̀ ìjọba tó parúkọ̀ àríṣì gbogbo ọmọ mẹ́ta ń pè ní ṣàlá ìyá òwádà ìyá bìlá ṣàlá ìyá òwádà ìyá bìlá ṣàlá ìyá òwádà. قوة إلا بالله Ọlọ́run lọ náà, Ọlọ́run bá àwọn èrò Ọlọ́run ti ṣàánú wa Tí Ọlọ́run bá sọ̀rọ̀ lẹ́nìkan, ọjà wá títí

Dákọ̀ pé máa ń ṣàlá Gbogbo ń ìbá ti rí nǹkan sí ọlọ́rọ̀ ò jẹ́ kí ìbànújẹ́ tí ó ba olówó rẹ̀ nínú jẹ́ òun náà. Ọlọ́run ti ń kó wa jẹ agbára náà wọn lù ú ní rẹ̀ ó wá jọ wọ́n sì bínú ẹ̀tọ́ atáwo wọ́n sì gbé àkójọ ọ̀gbàgbéjọ́ ó lẹ́yìn bá dúpẹ́ pẹ́lú àwọn tá a sì tọrọ tí a pẹ́lú sí àfà olùkọ́ àgbà

Adúpẹ́ ọ̀pọ̀. Ní sí ajé lánàá, bẹ̀rẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ báyìí ó. Bísmìlá. عداوة للذين آمنوا يهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا للذين قالوا إنا نصارى ذلك بأن منهم بالسنين والربانا وأنه لا يستكبرون الله أكبر

ọlọ́run ló ń mú dáhùn ó sì kọ́ mọ̀ àwọn ọlọ́run tó wá sọ̀rọ̀ wọ́n wọ́n sọ wà lẹ́nu wọn mọ́. لتجدن أشد الناس عداوة àwọn ilé ìbánisọ̀tà wọn tó ṣe kókó jù fún àwọn amúnìdé àwọn ìdàwọn ìyàwó dé àtàwọn ọ̀sẹ̀ bọ́ ọ̀fẹ́ àwọn ẹran náà nítorí ìlọ. Wọ́n lọ́pàá di láńdà rọ́bà mú lọ́wọ́ tàbí ìlàgbé ìgbà àbálòó ẹ̀ẹ́sẹ̀ mímọ́ ẹ̀ẹ́sẹ̀ ní ọ̀kan náà ni wọ́n wọ́n ń sọ ọ̀kan o ọlọ́run ọlọ́run ló ṣàlàyé wọn wọ́n kàn sí àwọn ìjọra wọn àwọn kan burú ju àwọn kan lọ àwọn ìyàwó ojú burú pọ̀ ọlọ́wọ́ ní Wọ́n bàbá ìdárí ní àjọ́ ọgbà ọgbẹ́ ń mú àwọn àjọ́ àjọ́ àjọ́ àjọ́ Àwọn tí ọ bà ní ẹni tó nífẹ́ àwọn ẹni ọlọ́run tí ó tó wọ́n fẹ́ràn ẹni ọlọ́run. Àlàbí ìjọba ọ̀rọ̀ ìjọba ọ̀rọ̀ ذلك ni إلهم بالسيسيل والربانا Ọlọ́run tó sọ òfà rí wá, ó ní pé àwọn àfáà ń bẹnu wọn àti àwọn àgbáà, àwọn tí wọ́n tí wọ́n fúnra wọn lọ́wọ́ nípa ìgbìnà sí ìtọ́jẹ́tọ̀ọ́ ẹ̀tọ́ gan wọ́n jìnà sí wà á ní ilẹ̀ ogun láàá sáàkìdì ọlọ́wọ́ apọ̀ ní ìròyìn tó dá náà ní wọ́n ìṣẹ́ ìgbéraga ló ti wùlẹ̀ ọmọ sí ìgbéraga lórí ọ̀rọ̀ wà ìrà sáàkìdì ọ̀rọ̀ nígbà tí wọ́n bá gbọ́ àlùkùránì láàṣọ kalẹ̀ fáwọn ẹni ọlọ́run níṣẹ́ ni ojú wọn ràn dámigé nípa òdodo ọ̀rọ̀ ọ̀nà ń sọ̀kalẹ̀. ọlọ́run akẹ́kọ̀ọ́ kó wa jọpọ̀ mọ́ àwọn ẹni tó gbàgbọ́ yẹn sì jẹ́rìí òdodo sí àlùkùránì tó sọ̀kalẹ̀ ونجمع علينا نارتنا مع القوم الصالحين أسمع ومسكين إلى الله سروا ما متوجهين شكرا فأذاقهم الله بما قالوا فلولا قوة الله

lórí wá ní báyìí àtàgbà tó wọ́ àwọn àwọn àwọn nàṣàrá yìí sọ́dọ̀ ọ̀rọ̀ tó fi wòye wọn àwa fẹ́ ṣàlàyé jẹ́ tó yé wa fún ẹ̀yìn ẹlẹgbẹ́ wa ọmọ kéwú àpẹ́ ẹ̀yìn àbá ọ. nítorí pé àwọn sàbẹ́ àdéhùn àwọn ọ̀pọ̀lọpọ̀ ìnira lọ bá wọn làwọn káàkiri ti bá wọn lé wọn lé ọjẹ́ wọn yà nítorí pé wọ́n gba láàmùgbọ́ ilé ìwé apá kí àwọn ànánàtọ́lá wáyọ̀ ọ̀dá àwa rí nínú wọn tí wọ́n ṣe gílá ó tó ti bá tó ti ṣe gílá ní o ṣùgbọ́n ọba nàìjíríà sí àkànlẹ́nà ọlọ́run kọ́ bá ní kẹ́ ọba náà ọlọ́run ní túbọ̀ kọ́ ní túbọ̀ ṣe dáadáa fún ìlú àdìjẹ́ náà ni onígbà tí ìlera bá àwọn sàbẹ́tọ̀ lákọ̀ọ́kọ́ wọ́n kọ́kọ́ ṣe ìyíra padà lọ sí abáfà ethiopia lọ́dọ̀ ọba nàìjíríà ìgbà tí àwọn tó kọ́kọ́ lọ òun yẹn díẹ̀ nígbà tó yá àtúrí àwọn èèyàn tó púpọ̀ díẹ̀ wọ́n tún lọ láwọn èdè àbújá àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ní wọ́n bá ọba nìyà sí pé àwọn àwọn tó wá gba àwọn tó wọ̀ ìlú rẹ̀ yẹ kó gbà lálejò ẹni burú ni wọ́n wọ́n dà burú o Ibi àjọ àti wá tọ́sí o ọba sí ó ní ń pe ní àwọn àlejò náà wọ́n bá sì àwọn nìkan wá sojú wọn ó wá béèrè ẹni tí ó mọ̀ bá tí ó mọ̀ tú èdè rẹ̀ ẹni tó gbọ́ èdè lágbáwá tí ó mọ̀ tú sí èdè tàwọn ó wá bẹ̀rẹ̀ sí di tàbí ìlérè àwọn tí àbújá rẹ̀ àti gbogbo àwọn káàkiri wá àwọn náà ń gbọ́ pẹ̀lú wọn ohun tí ìgbìmọ̀ ìyá sí kọ́kọ́ ni pé àwọn àlejò wá ọwọ́ inú mi ò rọ́ bá ẹwà ẹ wá ní kó wọ̀ já wọn padà kí ni wọ́n ṣe àkọ́kọ́ náà wọ́n ọ̀dá padà ò ń gbà bá náà pé kí àwọn ní nítorí báwọn ọlọ́run gbọ́ àti òjíṣẹ́ láwọn ọmọ ìpàṣẹ́lẹ̀. Ó wá bí ẹlẹ́rìí ní òjíṣẹ́ yẹn ṣé yóò àwọn èèyàn ńlá inú òlú lẹ́dàá náà ti gbé dìde. Wọ́n ní rárá o. Wọ́n ní ìran rẹ̀ wọ́n ní lóòótọ́ aráàlú ni wọ́n ó lò ó gbọ́ ó ní ajẹ́ tó bẹ́ẹ̀ ni. ó wá bèèrè lọ́dọ̀ àwọn àfàwọn sàbẹ̀ pé ṣé ìjọ yẹn ń lékún ní àjọ ń lékún ẹni tí ń dáhùn lóòrè wọ́n lékún ni o. ó ní ìjà ṣé àwọn ọlọ́lá àlú ni wọ́n ń tẹ̀lé àbí àwọn táríkà láwọn táríkà ni ní àjẹ́ pé bọ́lọ́run ló ṣeé ṣe káwọn òbí sẹ́yìn. wọ́n máa lékún ni kìí sí ìṣòro wọn ní máa gbà àwọn báńkà ni ẹgbẹ́ àwọn olówó bẹ́ẹ̀ àjọ ń fọwọ́ pẹ̀lú ìdìbò àwọn báńkà kó ó ní àdàmú àwọn olè máa bá wọn àwọn adáṣọ kan tó bá fẹ́ tó bá fẹ́ àwọn ọmọ ìjọ rẹ̀ ó lé ó àwọn tí a tún tẹ́ṣọ̀. Nípa báyìí, wọ́n bá Nàìjíríà sí ọmọ ìsìlámù lọ́wọ́. Ẹ wá wo tíráta àgbàfọwọ́ yìí, àwọn afẹ́ sọ̀rọ̀ díẹ̀ nípa rẹ̀. lọ ń ṣàdúrà àwọn èèyàn yẹn dáadáa tọ́nà oṣù bàbá nàìjíríà sí ó ṣe ah, ìsìláàmù ọ̀rọ̀ ìsìláàmù lọ́wọ́ ọgbà ànábì gbọ́ ó ṣe ní sọ́jú oníṣẹ́ ànábì lórí mo ṣàgbé lórí. nígbà tí ọ̀wà níjọ́ tí ọba nàìjíríà sì yóò sí láyé ànábì ń ké gbogbo àwọn sàábà ọlọ́mọ ìyá wa ló pò láyé o ó ní ẹ jáde já sí òṣùlá o láti ìlú abáta lọ́wọ́ sílùú Màdínà ibẹ̀ ni wọ́n ti wá rí láti rí ẹ̀kọ́ nípa àṣọlá bá a ṣe lè kírun sí ẹni tí a rí lára lórí Nàìjíríà tí ti bẹ̀rẹ̀ onípọ̀lọ̀ ìsìláàmù lọ́wọ́ káwà wọn fẹ́ ẹ̀kọ́ tí ń dára bẹ̀rẹ̀ o nínú ṣẹ̀yẹ́ ìsìlá ṣẹ̀rí àásìláàmù gbà á sí ń tọ́tọ́ kákìrù sẹ́ni táàrí láà ní àárín Bóyá ìrìtọ́ wà, bóyá ó súnmọ́ ni, àbújínà, ọmọ ìyá wa tó wá tó kò ìlàyé sáàrì. Ìdánilẹ́kọ̀ọ́ bá wà wà pẹ̀lú, tí a bá wá fẹ́ kírò sí ẹni sáàrì là. Lápẹ̀lú ẹni ìsìn, a gbé ọmọ ìyá wa sí oṣù ọ̀sẹ́ta fẹ́ kírò sí láàrín ọ wà ní Ìbàdàn àtijọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ pé ṣẹlá fẹ́ kìrù ní ààyè àwọn ará àdúgbò gbogbo ní kíbùlà kíbùlà ní ẹgbẹ́ àtìrẹ kìrù síla ìgbẹ́ wà ní ẹgbẹ́ ẹgbẹ́ wà ní kò sí kíbùlà àwọn ẹgbẹ́ wà kìrù síla àwọn pẹ̀lú sí kíbùlà. ẹ̀kọ́ ọbẹ̀ mú o. Wàhálà ìyáfúnni nípàdà tó fẹ́ ní ìlànà ayé kí lára ìpínlẹ̀. káàlú yìí, kò sí ní agbègbè ibi tí wà. Ṣùgbọ́n wà ká kírun wọ́ náà ni wà. Iwájú bẹ́ẹ̀ síbẹ̀ àlàápọ̀jú. Ọ̀yẹ́ ní ti ọ̀lá àtàrí. A sì dàníyàn pé ọmọ ìyá wa táà yíyó afẹ́ kí ni ti fún àti bá a ṣe ṣe sí òkúta tọ́jọ́ mùsùlùmí bẹ́ẹ̀ láàpù. gẹ́gẹ́ bí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn rọ̀wà wọ́n gbà wá látọ̀dọ̀ wípé dájúdájú àrẹ́bí Muhammad لا داعي التجاشي ọjọ́ tí ọba nàìjíríà tún tí ó sì láyé ànáàlì túfọ̀ rẹ̀ gbogbo àwọn wà máa kí ìlà jáde jáde bàbá ó sì tó àwọn tó wọ́n bá tó tó wọ́n Wọ́kàbára ń dáadẹ́ ti ìlọ́rùn. Wọ́kàbára mẹ́rin. Ṣẹ́rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wá láti yọ wà láàá ìkírùn ṣókùlá. Ó ṣe pàtàkì ó, ọlọ́run tó fi kú rẹ̀ pa gbogbo wa ọ. Islam, gbogbo Islam ló wá ló láǹfààní. Sọ̀lá pẹ̀lú ìjà náà sà, ayé rán lè mùsọ́lì. wọ́n lè mú sọ́ńdà àlè ìlú tá a fẹ́ kí tó kù dáa oore kan bẹ́ńdẹ̀ sẹ́ni tá a fẹ́ kí sílá oore ni ìsìláàmù wá ẹ jẹ́ ọmọ ìyá yìí látọ̀dọ̀ yìí ẹni tó lọ́dọ́ tí ni pé a fẹ́ ṣùpẹ́ rẹ̀ níwájú ọlọ́run fẹ́ ṣùpẹ́ rẹ̀ mẹ́mi wá sàlàyé máa pé tá a bá rí ọgọ́rùn-ún kan tí wọ́n bá kò lẹ́yìn mùsùlùmí tí ò sí láyé wọ́n báwọn ọgọ́rùn-ún yìí wọ́n ń ṣẹ́ni tó tí wọ́n bá ń dípẹ̀ síla àmẹ́bìyàn náà wọ́n gba ìpẹ̀ yọ́ gba ìpẹ̀ náà ohun tí sẹ̀rí àwọn ṣùgbọ́n náà lọ́wọ́ mi kí àbúrò àwọn àbá ti gbà wá òun gbà wá pàmò ti sọ pé bá a bá lógójì èèyàn tí wọn ò ṣẹbọ sọ́nà tí wọ́n bá fi gbó lẹ́yìn ẹni tí ò sí láyé tí wọ́n dípẹ̀ síla olóhùn ó sì gbà ìfẹ́ wọn. ni tí ó wà níwájú ọlọ́run, ó ń béèrè fún ìrànlọ́wọ́ lórí gbogbo nǹkan. Fọ́nà tó lè gbàgbọ́ ẹ̀ fún òkúta ẹni Ṣùgbọ́n náà bá wá

kí láti kọ̀ọ̀kan sì lé oúnjẹ ti jẹ lòkè ojú níbi tí ó tóbi gbé kẹ́yìn òkèlú sókùlà kì í ise iṣẹ́ làádàá iṣẹ́ ni o ni ni ni láàgbá ni pé àṣejù lè ọlọ́run ẹ̀sùn táà ń létí ọ̀dọ̀ ọlọ́run àti iléeṣẹ́ ẹ̀kọ́. ilé ìlọ́gbà tó fi jẹ́ pé àmẹ́jì dá wa lẹ́kọ̀ọ́ bá a ṣe lè kírun sí ẹni tí a rí tó wà lọ́nà tó jìnnà bá a ṣe lè kírun sí láà ó fi ti ọba nàìjíríà sí ó fi ṣe àpèjúwe fún wa orítọ́ba náà á ọmọ ìsìláàmù lọ́wọ́ ọlọ́run ti ran ìsìláàmù lọ́wọ́ ẹwà wo ẹ̀sùn lọ́nà wa sọ fún náà àgbọ̀dá ti ọ̀rẹ́ nígbẹ́ yìí ti fi bá sí ó tún wá ń dáwà lẹ́kọ̀ọ́ pé ìgbà míì wà ó a lè kírun sọ́kùnlá nínú mọ́sálásí Òṣù ákìrù sọ́kùnlá òkú Mùsùlùmí nínú mọ́sálásí. Ìdàyàmìyà sára orí ìtùrù tẹ̀lú ìràwù. Nígbàtọ̀ já sí pé kò tí ìyípadà, kò tí ìyípadà, akájú sìnkú nínú nǹkan tá àkájú ṣe lọ́wọ́ àwọn àgbọ́dọ̀ kò kú mùsùlùmí palẹ̀ ó àwa ti rí pé ó jẹ́ pé ọlọ́run gbogbo àmì tá a máa ń rí láti mà pé eléyìí ó ti dágbére o mọ́nà bá ti pẹ́ lóko ayé àkájú láti palẹ̀ rẹ̀ mọ́ eléyìí jẹ́ ẹwà tó dáa tá a rí nínú islam kò sí inú ẹ̀rú ẹ̀sìn kankan ní islam lẹ́sìn. kọ́lá ti wá rí pé òkúta fẹ́ kí islam yẹn kò yí padà débi pé yọ kó ìdọ̀tí gba ilé ìsìn kò tó burú ní kájú òkú ọmọ fẹ́lẹ́sì kájú òṣìlá. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn ó ṣe lọ́yẹ̀ ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí àgbàrá tí mùsùlùmí gbà wá látọ̀dọ̀ nàná àìsà ọlọ́gbà ìgbẹ̀rù sọ sọ pé lọ́sọ̀rọ̀ láì sọ́wọ́ máa wà lẹ́yìn wà sáńdà wàhálà aṣọ ayé lè kó nípa ìgbàgbà ìyọ́ ìlà ìgbàgbì. wọ́n bá kọ ọlọ́gbà nìkẹ́ àwọn òkú á ọ̀ nínú àwọn mùsùlùmí fún ìlàyé mẹ́rin ẹgbẹ́ àti ayé lè lápẹ̀lẹ̀ ẹ́ mọ́sáàsì yẹn ti tún lókùlá ẹni tó tún fún. bẹ̀rẹ̀ ayé olówó á sọ̀rọ̀ yìí ó láwọn ah, ah, ẹ̀yìn èèyàn àwọn èèyàn àmọ́ máa tètè gbàgbé nǹkan pọ̀ yọ́nà lọ́wọ́ ó sì ṣe bẹ́ẹ̀ mọ̀ pé mẹ́sọ́lá ọ̀ṣúlù ńlá aláṣù haìlì ibùnú bẹ̀rìlá ní lábùlì mọ̀síjídì ó lè fi náà wípé òjíṣẹ́ láìpẹ́ àtọ́lọ̀ náà bá ṣàbẹ́kà bá ń pè ní ṣùháìlì ọmọ ṣúwọ́ ọ̀fẹ́ bí ní ọmọ وخلف صحابة على أبي ó jẹ́ nígbà tó kó láyé nínú ní tí ó náà ìgbà tó ní láyé tí ó ní gbogbo ṣáàṣì yẹn tí mo ṣe rà. Kò sí ní ìtààrẹ̀ ìrààrẹ̀ kò sí àtakò bẹ́ẹ̀. Ìyáná sọ̀dá ló ìgbàta kiri sọ̀rọ̀ wa. Torí pé ìrún yẹn gẹ́gẹ́ bí àwọn àrùn bàbá mi. Tàbí làwọn náà ti lọ, wọ́n ń sọ. Náà, àwọn àǹfààní tí à rí yìí ẹ̀kọ́ ó ń ní àwọn ẹ̀kọ́ tó pé a máa kọ́ ọ́lẹ̀ di ọjọ́ tí nílùú ọkàn ẹwọ̀n ní ìsìn bàbá rẹ̀ tó kò láyé ti la àti ní àwọn fújà àti àwọn àgbà Àgbòbákẹ́rì ìgbà tí ó sì láyé ní ọmọsáàsì ní àdìkí òṣìlá. Ìmọ̀rún ìgbà tí ó sì láyé ní ọmọsáàsì ní àdìkí òṣìlá látàkù. Nígbà àkọ́bá rẹ̀ pé òkú ìyọ̀ òtí yí padà. Ọlọ́run nínú àárẹ̀ ó fún wa ní àtúbẹ̀ tó dáa wọ́n máa ń ṣe ikú wa ní ọ̀pẹ nìkan ó ṣàánú wa ọ̀. náà ìyẹn dúró. Ìgbà míì sì ṣe wà tó já sí wípé ìrùn bá kù sókù láà ó lè yẹ pé láàárín kábàrí gan-an láàrin ilé-iṣẹ́ ni wọ́n wà táàfù sí ìṣìlá táàfù sí ìṣìlá. Ìyẹn ni wọ́n yà sí ti Ahmed. Gẹ́gẹ́ bí àgbàwà tí Ahmed gbà wá. Àyà òun àgbà ṣàfihàn. Ilé kò sí tó burú mẹ́. لأن النبي صلى الله عليه وسلم صلى على قبر وهو في المسبرة. عندنا olùkọ́ṣe wa ó kírun sí sàárè kan lá ẹni tí ó kírun sí láàyè wọn ò jẹ́ kí ànábì ọmọ òkú òláyé tí wọ́n fi sí ànábì wa bẹ̀rẹ̀ pé lámọ́lé ń kọ́ ló ti àwọn tí lọ sí ah. ẹgbẹ́ ẹgbẹ́

torí tí a bá rẹ́mi tó sọ àsọtẹ́lẹ̀ pé ẹ̀dàkùn tí lámọ́ ní bá ń bẹ láyé o tóun ti kú òun ni ẹjẹ́ tí ó kìrù sí ìlà o tá a bá ti gbọ́ àsọtẹ́lẹ̀ yẹ tó ń tọ̀ àwọn yòókù wọ́n ṣe sùúrù ó sì wà tó sùn wọ́n ṣe fùúrù láti jágúdájú tí ó ṣàsọtẹ́lẹ̀ yẹn fún ọjọ́ ṣáájú òṣì tó burú ní iléyẹ̀ náà tẹ́lẹ̀ ọ̀rọ̀ ìmọ́lọ́run ẹni tí ọkọ̀ lọ olóyè ẹgbẹ́ ẹgbẹ́ ẹni ó kìlú sí ọlá gan-an báyọ̀ ní ọ̀ṣáájú ọ̀mọ̀ ṣùgbọ́n náà bá rí lórí Abubakar gan-an lọ́ọ̀bá nìkẹ́ wàá sọ Abubakar Siddiq an sọ̀níyà léèrì àbú mọ́rídà wọn ń gbé kan ní àbú mọ́rídà olókùnrin sí àbúbákú ìta lànà ní sàkọọ́lẹ̀ tó bá sí láyé àbú mọ́rídà ni ẹjẹ́ kó kọ́kùnrin sí ìlà wọ́n sì tẹ̀lé. wàá sọ̀rọ̀ ní ohio an tó ọjọ́ islam ó ní umaru ṣàṣọ́ọ́lẹ̀ yìí pé tóun ọ̀bá sí láyé mọ́ ṣàgbé ìṣòwébù ìyẹjọ́ ṣáájú kí n ṣe là ó. wàá sọ àbí àgbọ́mọ́síwòdì ṣùgbọ́n èrò àbílẹ̀ àwọn olóṣùdì tó mọ kùránì yẹn.

yẹlá àmọ̀ pé nígbà tí ìyàwó Aisha náà ó rí pé àsìkò tó ń fẹ́ dágbére báyé tó inú àsọ́ọ́lẹ̀ kan sọ ní pé ẹjá kò tóun ọ̀gá sí láyé náà àbúrò rírà ní kẹjẹ́ kọ́ ṣáájú kí òun tó ga ọ̀ ó sì ṣe bẹ́ẹ̀. ó mọ̀ náà ó ní àṣà wípé sàáyéèlú múlù fẹ́ẹ́dì oníkókùnrin sí là. ibi tá a ti wá lọ ni wípé àbúrò rẹ̀ rà nígbà tí ó kírun sí òjíṣẹ́ tí ó kírun sí nàní àrísàlá wọ̀sátàkùnmórìn ìgbàgbé. ní gbàgíà tí ó ṣe òkú sí mọ̀dínà tó jẹ́ ẹgbó tẹ́ láàrin gbogbo ọbẹ̀ o ní àbúrò àti kírun sí ẹ̀mí àìsàlà. ọmọ Umaru ó sì wà ń bẹ̀. Ẹgbẹ́ tó ṣe bẹ́ẹ̀ náà, náà tó ṣe bẹ́ẹ̀. ó ní òmòrò abúlé àti ibi tá a ti lọ oní ẹ̀mí ọba nàìjíríà tí ó ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ pé wọ́n fẹ́ràn wọ́n fẹ́ràn àwọn ẹni ọlọ́run ó gba ìsìláàmù láàyè ọlọ́run sì ṣe dáadáa fún ìṣúná àlìjẹ́ náà ọlọ́run àmẹ́rin fún ìṣúná bẹ̀rẹ̀ tí wá ṣọ̀látọ̀ àlálígá hídì máa ṣe lè kírun sí ẹni táàgì tọ́wà lójú kejì máa ṣe lè kírun sílá ó ti yé wa ní ìsìn gbogbo ìdílé pé agbègbè ibi tí ó kú sí òun náà lákọjú sí láwọn àkọ́yìn sí kíbúlà rárá ṣùgbọ́n ìjẹ́ wípé agbègbè ibi tó kú sí kì í ṣe kíbúlà ibi odidi kíbúlà wà ẹ̀là máa tọ́jú sí. Àwọn àǹfààní yìí ó jẹ jáde látara ṣọ̀láńtà láìgbá níbi. Ṣọ̀rí àtúnmú wá, ó tún ṣe lẹ́tọ̀ọ́ wípé àwọn obìnrin náà lè wá bí àti kírun sí là gẹ́gẹ́ bí àwọn ìtọ́ka sí. يجوز للمرأة أن تصلي على الجنازة مثل الرجل. سيأتي àwọn obìnrin náà láàyè. Náà ó jó lẹ́yìn. Sàwọn àtọ́lá ti mọ̀ kàrí ẹ̀rẹ́ àwòsọ́lá ti máa dára. Bóyá ẹnìkan ni a rí nù àwọn obìnrin tó náà dúró lẹ́yìn ó dúró lẹ́yìn àwọn ọkùnrin láti kí ìránṣẹ́ni tí ń bẹ níwájú la tàbí pẹ̀lú àwọn ẹ̀jẹ̀ náà ni náà ni jẹ̀mọ́ wọ́n pọ̀ obìnrin náà lè àwọn náà lè tó bá wọn náà wọ́n dúró lẹ́yìn àwọn ọkùnrin láti kí ìránṣẹ́ ìpínlẹ̀.

ní ẹ bá ní ẹ bá ń sọ fún ẹ ní àmú àbúlá ẹ̀sẹ̀ agbóòdè o tó ti dé dé o tó ti wà lẹ́yìn ìgbé o òun náà ti sáfò. wàá lọ sí ààyè ìṣàkóso àwọn olóògbé àti ìṣàkóso àti ìwà máa ń ṣe ìwọlé àlè. Yàtí ṣáàtì ọmọ àmúwà bá ń dúró láyé ìyá wa Aisha ó pàṣẹ ìṣẹ́lá ọ̀pẹ́ ń gbé bìnísà rẹ̀ lọ ọ̀dọ̀ orílẹ̀ èdè wọn náà ti kára wọn kábàárì wọn kò tún bùsùlà ẹ tó ń gbé lọ sí ààyè rẹ̀. gbogbo eléyìí sọ fún wa pé àǹfààní ń bẹ fún àwọn Amfanin su yin damar musulmi na a cikin suna. Amma ìtọ́ dápọ̀ omi káwà gan-an lámúra ìṣẹ̀lẹ̀ ọ̀fà. Ọ̀dọ̀ àwọn jẹ́ ẹni láàárín ìgbà ìgbà ìgbà. Nítorí tó gbá lẹ̀ ní ìgbésáré rẹ̀. Ó rí pé ìrìnàmọ́ ẹ̀kọ̀ nínú ìfàtà ìlẹ̀kọ́gbùnù. Ẹni kún tí ó jẹ́ alábàágbé ọmọ èèyàn ló sàárè máa ń ká náà ẹ̀kọ́ àdìtù. Tọ́bá ń ṣe ń sẹ́ni ohun. Gbàmí ìgbà bá lọ́bù ṣùgbọ́n, àmọ́ rántí ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n sọ wípé ọlọ́run bá mi kẹ́ ẹni tó jẹ́ sàárì ara rẹ̀ lẹ̀ ó tó dúdú wọn bàjẹ́. Ọlọ́run bá mi kẹ́ni tí ń kírun ó tó dúdú tí wọ́n kírun fìlà. Ó náà ẹni náà ẹjọ́ fìmọ̀ sí ra irú tóun náà ti ké fúra rẹ̀ tẹ́lẹ̀ ni ó ṣàǹfààní fún ọ. ẹni tẹ́ ẹgbẹ́ta rẹ̀ fún ẹni tó fi gbẹ́ta rí ara rẹ̀ lẹ́ iṣẹ́ rẹ̀ ni wọ́n fi. bàbá yìí ọba nàìjíríà sí ọlọ́run bá ní kẹrin àǹfààní tá a ti gbé ọ̀rọ̀ rẹ̀ tá a ti bẹ̀ àǹfààní tá a rí ń bẹ̀ ọ̀pọ̀ iná ìlàsọ díẹ̀ díẹ̀ bẹ̀. torí ààyè àkùránì ó lò ní wọn gbà pé wọ́n rán àwọn ẹlọ́run sọ wá náà àwọn ọ̀rọ̀ ìtàǹkà ìgbé wọn àwọn ẹni wọ́n súnmọ́ Ẹ ń fẹ́ràn àwọn múrì ní pọ̀ nínú àwọn àwọn ọ̀nà méjèèjì ọba àgbàgbà ń gbà orí ìnàfàárá rẹ̀. a tẹ̀síwájú òkú gbàgbé àti

àwọn tí wọ́n ṣàgbàgbọ́ ọ̀sádà ló bí ààyè àti náà tó ń pé àwọn ọmọ àdìsọ́bì àwọ̀ ọlọ́run wọ́n kò ní lọ olúwàyò láàrin àyíká ló bí ààyè ọ̀gá àwọn ẹran tó túmọ̀ sí pé

ẹ̀sùn náà kọjá o. Èdè lọ àlá ìròké tó lè kọ́rọ̀ jáde. o. tí a kàí nínú wọ́n ní wọ́n nà sọ́là. Mìmá làmá àmàkà ọmọ ní ọ̀sọ̀ أن يلازموا صوم والقيامة ولا يقربوا الإصلاح والطيبة ولا يأكلوا اللحم ولا يناموا على الفراش Wọ́n tó fa ayà anyị ni pe, àwọn kan ní àwọn ṣàdé, wọn gbà lérò pé gbogbo ìgbà làwọn ọmọ ìgbà rẹ, àwọn àdá ìgbà tuntun sí páà. àwọn bẹ́ẹ̀ náà làwọn òṣèré dáàbò kò kan sí lóru sílẹ̀ ná àwọn ọmọ akéwì àwọn òṣèré súnmọ́ àwọn ìyàwó àwọn mọ́ gbogbo ń bọ́ dá àwọn òní lòó. ó kódà àwọn òní jẹun àwọn òní

máa jẹun ẹ máa mú àlàálàkọ ìbà ìyàwó yín lọ́yà pé ìyàwó yín ni ẹ bá wọn ṣe àṣepọ̀ tọkọtaya ẹ mọ̀ wò wọ́n ràn o. Wàtàkùn ìgbọ́ra ní àtúndì òmìnira. Ẹ báyọ̀ lọ́wọ́, ọba tó ṣe pé òun náà ni ilé ìgbàgbọ́. Àgbàwọ́ tó sọ fún ayé pé àwọn kan nínú àwọn sàádà àwọn ni wọ́n lọ ṣe ìbẹ̀wò òjíṣẹ́ ńlá Muhammad. Ní ìlú náà ìṣàwá lòdì fún wa nígbà tí ó ń béèrè pé bó ìlànà ìlú bá fún náà ń sìn. Náà ìṣàròyìn ó ròyìn ó. bọ́nà ní ìfẹ́ máa fi lọ́wọ́ sí àwọn ṣàbí ń wa ìtọ́tẹ̀ ní pé àwọn náà àwọn àwọn tó tó lè àwọn lọ́wọ́ àwọn àwọn yóò tó lè gbà rẹ̀ gbogbo àwọn Òṣìṣẹ́ náà mọ̀ ọ́nà níbi àtọ̀lá nígbà tó gbọ́ lọ́yà jáde fún wa. Ní ẹ̀wá o, ọlọ́run tó òun àdúgbò mọ́ ń lọ. Òun àdúgbò ń nà, òun á máa o, wọ́n á tún máa gbà wẹ̀. Òun á máa sọ, òun sì gbogbo àwọn tó jẹ́ ìlànà àwọn ẹmọ́bìnrin ọ̀ ẹni ọba fún ìlànà àwọn ànábì ilẹ̀ ìfẹ́ ọmọlẹ́yìn òun àǹfààní sísà gbogbo wa gbogbo ń tó lè kó bọ́ nípa ìyàwó ìyàwó wọn náà bí ọba bá kò gbọ́ yẹ kí sí ìyàwó rẹ̀. Gbogbo ọjọ́ ọba lára obìnrin olóbìnrin gbogbo ẹ̀mí bẹ lára ìwò rẹ̀ náà. Wọ̀n náà dásọ fún ọmọ ìlúsọ tọ́jà. Ọmọ ìdáadá sọ fún bẹ́ẹ̀. Ó ní àwọn ìṣẹ́ náà sí. Ó ṣe dáadáa. Ó rí pé ẹ̀sìn yọ ọ̀rọ̀ lọ́yà ya ó ń pẹ́ lọ́gbà ẹ̀sìn jẹ́ òun náà ní ìwòkúwò ìwòkúwò yìí sì ní irinṣẹ́ gbogbo mùsùlùmí àpàdá ní ìwòkúwò ní kí bẹ̀rẹ̀ ó ń jẹ́ pé agbọ́dọ̀ kíyèsí nínú àwa àti nínú àsìkò tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ òmíràn ní ti àmọ̀ ṣe tọ́lọ́ fẹ́ o. nínú àwọn báyìí àwọn ìṣẹ̀lẹ̀ à wọ́n tẹ̀lé tó pa pé àyè náà tó bá já sí tó já lọ́dọ̀ ń bẹ lára rẹ lásìkò ṣàárì sì lọ sáàlùwàdà náà bá sí ìyáyé wẹ̀ torí ọjọ́

wọ́n sì bẹ̀rẹ̀ dákun wọ́n sì lákòókò sí o ọ̀yá lọ sàlùwàlá yára bàbá ń bẹ lára rẹ kò tó jẹun gbogbo àwọn tó lè máa sílẹ̀kùn òsì gbogbo ẹ̀yìn sẹ̀ríà gbogbo wa ń bẹ̀ nínú rẹ̀ ní kọ́ máa sùn ìhóòbò ní ìdí ìdí ọlọ́run ọgbọ́n ìgbà ò rí ọ. ọjáde lóru ọmọ sọ́sọ́ ara wọn ṣe fún bá rí àrùn níhòòhò a máa òṣù mẹ́ta nke gbogbo àwọn nǹkan báwọn kájèyàn sí adúpẹ́ orí ìsìláàmù ọgbà tó ìsìláàmù wá lọ́sọ̀ọ́ jẹ́ gbogbo ẹ̀ náà fara nílé náà